hello guys this is just a quick one Ejo, jọ ọmọ tí mo gbé fídíò ẹ̀ sókè yìí it was this midnight tán send video. yìí sí mi ara àwọn fíktìmù àwọn ọmọ Libya yẹn ni ẹ jọ ẹ wa share video. yìí mo rí ní comment section téèyàn kan ní junior òun ni ọmọ yẹn ní secondary school that girl was uh, his ju uh, junior pé ọmọ Ondo ni actually then number tó ń attach pé number bọ́gà guy. number yẹn the person is not picking the call please ẹ bá wa share video yìí àná kankan tí mo dẹ̀ tún fẹ́ correct ni pé ṣe rí àwa èèyàn tá a bá ti ní solution sí ọ̀rọ̀ àwọn èèyàn don't let us escalate it ọmọ yìí bó ṣe wà yìí she's in problem mo rí téèyàn kan ní han ladies should stop looking for money ẹ jọ ṣé ẹ̀yin tẹ́ ẹ tẹ kọ́mẹ́ǹtì yẹn ṣé poverty lẹ́yìn look for ṣẹ́yìn ò wá owó poverty lẹ́yìn ń wá ta ló jí láàárọ̀ tí ò wówó gómìnà ààrẹ orílẹ̀-èdè olórí gbogbo ìlú àtàwa tá ń jí tá ń ṣiṣẹ́ tá ń lọ bí iṣẹ́ tá wá ẹni tó ran ṣanmọ́wé tó ń kojú ìwé kapálímọ̀ ṣebí kó lè ṣiṣẹ́ kó lè kó lè ríwé ẹ̀rí gidi ṣiṣẹ́ alálùbáríkà ni ẹni tó jí tó múra ọ̀nà ṣọ́ọ̀bù àtẹni tó jí tó gba ọ̀nà bíṣẹ́ lọ àtẹni tó jí tó gba everybody is looking for money and this is a child tó jẹ́ pé iṣẹ́ ló lọ ṣe iṣẹ́ ọmọ ọ̀dọ̀ for that matter ṣe rí ìgbà míì ẹlòmíì ò mọ̀ọ́rọ̀ sọ i'm telling you nígbà tí àwọn èèyàn bá wà nínú ìṣòro especially irú àwọn girls báyìí if you cannot rescue them you don't need to add to their problem torí irú ẹni tó lọ gbé kọ́mẹ́ǹtì sókè pé tell them to stop looking for money are we going to tell them to start looking for poverty tó bá jókòó tí ò ṣiṣẹ́ ẹ̀yin náà lè máa pè ní liability iṣẹ́ ló dẹ̀ wá lọ unfortunately iṣẹ́ rí ìgbà míì wà tẹ́ pé iṣẹ́ téèyàn bá ṣe tó bá work fún yàn kò mí pé yàn mọ̀ ṣe o grace ló ń speak o àwa ta là ń sọ̀rọ̀ yìí gan àìmọye àwọn tán mọ ọ̀rọ̀ yìí sọ jù wá lọ mo rí péjì woman kan tó ń ṣe almost the same niche tí mo ń ṣe náà ṣe and she talk it practically yàtọ̀ fún fiori táwa ń kà ṣe bí wòye là ń kà ń tiwa yes and little little people's experiences with grace àtọgbọ́n inspiration tọ́lọ́run bá fún these ones are saying their own practically i looked at her follower she doesn't have up to have up to twelve thousand follower person wey dey talk thing why i dey talk wey be saying dey talk am wella oore ọ̀fẹ́ ni téèyàn rí so bẹ́ẹ̀ náà ni àwọn iṣẹ́ mi rí wọ́n ní títáyé lolú ṣe là ọmọ kẹ́hìndé lè ṣerú ẹ̀ kó mọ́ lówó bó dẹ̀ ṣe jẹ́ nìyẹn di fáti pé nǹkan tí wọ́n ń ṣe ó work fún ẹ kò mí ìpẹ́ lómi ò mọ̀ ṣe grace ló ń speak o kò mí ìpẹ́ yàn mọ̀ ṣe so ń gbà tẹ wá ní they should stop looking for money ṣé nítorí wípé iṣẹ́ ajé tí wọ́n jí sí láàárọ̀ ọjọ́ ẹ ọlọ́run ní kíṣẹ́ yẹn kò jẹ́ ẹ lọ́wọ́ it doesn't mean the other people ò mọ̀ ṣe and don't forget pé all these girls iṣẹ́ náà ní kan wá ṣe wọ́n dá ìfá tiwọn ẹ worú ọmọ tán kó pọ́npọ́ táwọn àwọn àwọn odidi ìyálélé mẹ́fà tán dá pọ́npọ́ jọ tán bẹ̀rẹ̀ sí í ọmọ ọlọ́mọ kó tó di pé wọ́n get them arrested ṣé bórí platform yìí náà láti share fídíò yẹn please tá àwọn èèyàn bá ti wà nínú problem tá a bá lè help wọn don't let us escalate it ẹni tó bọ́ sódò tó ń wá bó ṣe máa sail out of it tó dẹ̀ náwó sókè kẹfà ń tẹ̀ wá ń bí pé bó ló ṣe bọ́ síbí báwo ló ṣe bọ́ síbí ṣé bó ṣe bọ́ síbẹ̀ lẹ fẹ́ béèrè ní abẹ́fẹ́ rescue ẹ̀ and i'm telling us single share tá a bá fún fídíò yẹn we have helped that lady èèyàn kan ló máa ṣe ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò jẹ́ kán ní access sí phone. débi pé wọ́n á ṣe fídíò so ìkọ̀ọ̀kan nínú wọn tó bá rí fídíò ṣe tá a bá rí fídíò wọn báyìí the only help we can do is to share a lot of people are ready to help her but we don't even know the right location tó wà the only help tá a lè ṣe náà ni ká share fídíò yìí and stop saying that ladies should start they should stop looking for money please you see a ní láti clarify ọ̀rọ̀ looking for money looking for not looking for money yìí kò sẹ́ni tó jí ti o wa wá owó ìwòyí ìjẹta ibi training ni mo wà i went to train some people whereby i charge them for the training tí n bá ṣe tán sìn yìí màá lọ kó soil màá lọ kó yẹ̀pẹ̀ ni the experiment i'm doing i have to bag over hundred uh, soil ni mo máa bag And all these things are strategies for me to round up what I'm doing. When I finish and take my certificate, I will not use it to do little work. Are we getting it? Mi ò lè fi ṣiṣẹ́ ṣíṣì fi ṣe fi ṣe tọrọ. Ẹni tó jí tó lọ léèwé, ó fẹ́ níwèé ẹ̀rí tí ó fi tí ó fi ṣàlùbáríkà ni. Bó o tiẹ̀ fi wéẹ̀rí yẹn ṣiṣẹ́ ìjọba, wàá fi acquire wisdom ti wa fi solve problem ti wa fi get paid. So kò sẹ́ni tí ò wówó as a matter of fact ẹni tó bá jí tí ò wáṣẹ́ ṣe tí ò wówó lọ tó dẹ̀ ń kówó wálé ó yẹ kẹ́ ẹ question ẹ̀ pé bolo ti ń rówó tí ò dẹ̀ ń ṣe pé ń work from home so ọ̀nà tí kálukú kọjú sí láti wá owó òun ló yàtọ̀ títí ẹ bá dẹ̀ work out fún ẹ it doesn't mean you are the best so stop insulting the victim àwọn ọmọ yìí nìsín tí wọ́n wá ṣe ajé lọ yìí the more tẹ bá ṣe ń jẹ́ pé àwọn victim yìí lẹ́ ń bú ẹ máa máa embolden àwọn tó ń ṣiṣẹ́ ẹbí this is the reason why tí àwọn tó ń ṣiṣẹ́ human trafficking yẹn tó fi ń wà enable tó tó fi ń wà enabled because ẹ̀ ń create enabling environment fún wọn and you are also helping them láti láti continue nígbà tí ọmọ tó jẹ́ victim tó pariwo síta tó jẹ́ pé òun là ń bú inú àwọn àwọn tó tó tó oppress wọn máa máa dùn nínà ẹni tó ṣe bí ó ti mọ̀ pé tá àṣírí ibi òun bá tú ẹni tó ń ṣe bí síyẹn lẹ máa bú gbogbo àwọn girls tá a máa ń rí wọn tó máa ń wà stranded yẹn kò ń ṣe gbogbo wọn náà lọ ṣe zina kò ń ṣe gbogbo wọn náà lọ ṣe hookup ẹlòmíì iṣẹ́ alálùbárí kànáà ni kó wá ṣe iṣẹ́ yẹn ló lọ ṣe ọlọ́mọ jẹ́ ká kàgbákò lady kan ti share experience ẹ̀ ń neighbor òun send link kan sóhun pé wọ́n wá usher ní event bí àwọn tó máa máa usher àwọn èèyàn máa fà àwọn èèyàn jókòó ní event lòun dẹ̀ lọ only for her to go and fall victim so kò ń ṣe pé tẹ́ bá ti rí obìnrin tóbìnrin bá jókòó tí ò níṣẹ́ ẹ̀yin náà lẹ́sọ̀ pé wọ́n ń tọrọ two k urgent wọ́n ń tọrọ owó káàdì wọ́n ń tọrọ owó data àwọn ọmọdé tún lọ tún lọ struggle ṣiṣẹ́ awareness ta ní láti create ni pé don't follow anybody to àwọn ìlú àràbù we said we have started from secondary school we have started creating awareness to principals of schools NYSC camp assemblies political meeting PTA meeting in schools kàn tẹ̀ mọ́ àwọn òbí létí ṣùgbọ́n wípé kí a gbóhùn ìkan nínú àwọn ọmọ wa tán wà nírúbẹ yẹn tán dẹ̀ wà in this kind of problem káwa mọ̀ ní ẹ kan yé wọ́wọ́ ṣé òṣì lánìí kí wọ́n wá torí owó náà ṣe lọ ṣé kéèyàn lọ torí òṣì ni aago mẹ́rin ni mo ti jí lénìí ó tiẹ̀ tún pẹ́ mi most of the time I wake up two a.m. kì í ṣe torí iṣẹ́ náà ni tá a bá ṣiṣẹ́ kì í ṣowó la máa rí if you are poor you are faceless nameless and voiceless even ìjọ ọlọ́run tẹ́lẹ̀ tí ń kálelúyà tó yẹ kífẹ́ wà kínú ẹ̀dùn kò lè pour heart ẹ kẹ́ embrace ara yín gan if you are poor they will rubbish you i'm telling you lọ mọ́ṣáláṣí lọ ṣọ́ọ̀ṣì kó kó kó tòṣì níbẹ̀ ó máa yẹ lẹ́nu pé wọn ní fìfẹ́ hàn sí ẹ so everybody is looking for money ibi tí a bá kàn kọjú sí kọ́lọ̀ ń jẹ́ kára àánú gbà ń bẹ̀ gbogbo ohun tá a bá ń dáwọ́lé kọ́lọ̀ ń jẹ́ mọ́ workout fún wa do legitimate work má lọ ṣiṣẹ́ iṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ tí tó lòdì sí òfin iṣẹ́ táwọn ọmọ yìí ń ṣe tán ní kán wá lọ rè ṣe ń bẹ̀ iṣẹ́ help ni iṣẹ́ house help iṣẹ́ ọmọ ọ̀dọ̀ ni wọ́n ní wọ́n ó ṣe ẹni tó gbà pé òun ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ gan kò ń ṣọ̀lẹ nìyẹn ẹ ẹ mọ bọ́n ṣe ń lo àwọn ọmọ ọ̀dọ̀ ni only for them to get there they diverted them to another thing wọ́n fìyà jẹ wọ́n gbogbo wa la rí báwọn obìnrin yẹn bó ṣe ń lu ọmọ yẹn níjọ́ yẹn kò tún sọmọ eléyìí o ọ̀tọ̀ nìyẹn o ìgbà tán get àwọn women yẹn arrested tán bí wọ́n pé kí lọmọ yìí ṣe ṣe bá ní kò ṣe nǹkan kan fáwọn wọ́n kàn intentionally wicked ẹ̀ ọkàn ẹ̀dá burú jáì ṣe rí àwa tọ́lọ́n bá fún lórí ọ̀fẹ́ ta ní ẹ̀mí mọ́ àwọ̀ pọ̀sà and i'm telling us ẹni tí ò bá ní kó béèrè ask for the spirit of God kí ọlọ́run fún ẹ ní ẹ̀mí àwọn tí wọ́n ní ẹ̀mí burúkú they are they are of large percentage i'm telling you so nígbà tí ọmọ bá a ṣe ń wò báyìí nísìn àwọn young young ladies tó ń kó lọ yìí àwọn ọmọ tó fẹ́ lọ struggle ni pé káwọn náà make ends meet kó ń ṣe gbogbo èèyàn ló ní much eh, òbí tó ní much tó lè train ẹ̀ ẹni tó dẹ̀ lọ ṣerú iṣẹ́ yẹn kì í ṣolójú kòkòrò tó bá lójú kòkòrò ni kò ní lóun fẹ́ lọ ṣiṣẹ́ yẹn tó bá ní gbéraga ni ẹ kò ní lóun fẹ́ lọ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ wọ́n take advantage wọn ni so instead of us to say how do we rescue this lady home office ń bẹ̀ yẹn ò help situation Nigerian embassy ń bẹ̀ wọ́n tún wọ́n tún dákún ṣòro wọn ni ọmọ tán lù lálùbọlẹ̀ tó dákú tán tó nà lọ kó tó di wọn arrest àwọn women yẹn ṣé bíbí náà láti share video ẹ̀ ẹ jọ if you don't have solution to people's problem don't compound it ọmọ yẹn ọmọ Ondo ni Yorùbá ló ń sọ ọmọ wa ni àgbùdọ̀ keep quiet about it gbogbo àwọn targetables ni mo ti tag ọ̀rẹ́ mi tó jọ ọmọ Ondo mo ti send ẹ̀ sí torọ́ kan ní junior òní ní secondary school bẹ́ẹ̀ kò sí Naija presently Libya bẹ́ẹ̀ ló wà báà la ṣe fẹ́ ṣe tí ó ṣe wálé tó bá tiẹ̀ máa taari ẹ̀ lọ sẹ́ńbáàsì lọ́hùn kan tiẹ̀ bí ó tiẹ̀ kó ṣàtiẹ̀ bá rẹ̀ Muritala Muhammed kó mọ̀ pé òun ti dé Naija ẹ̀rọ adé ẹ̀rọ ni they should stop looking for money ṣé poverty nìkan máa look for nígbà tí there is hunger in the land ṣé bó ṣe yẹ ká máa live ní Nàìjíríà la ṣe ń live ni people do a lot of work you know how many work I do I don't sleep couple the, the fact that I, I run a program ton ton ton ton that I spend a lot of money on ẹ wá ń sọ pé iṣẹ́ dà tẹ́ rí ní nàìjíríà iṣẹ́ dà ṣiṣẹ́ ṣiṣẹ́ gan dàbí ọ̀lẹ graduates are working for illiterate what are we saying please ẹ bá wa share fídíò yìí tó rẹ̀ mo ṣe crop ojú ọmọ yẹn mọ́ ara rẹ̀ ò yá kò lè ṣiṣẹ́ kán tiẹ̀ wá bọ́n tiẹ̀ ṣe tabila ẹ̀ wá naija àwọn tán ní bóyá ti ní infection bóyá ti ní virus ìgbà tá a bá rí la máa rámì ara rẹ̀ sọmọ tá a ti rí àti ẹ̀dúpẹ́ fẹ́lẹ́ ìtàn náà dákú tán ti bá wa arrest àwọn tí wọ́n nà á mọ̀ pé ìyẹn ti wà ní ní ní correct hand àwọn míì wá in captive báyà àti ẹ̀gbọ́n wọn rárá àwọn Nigerian embassy ń bẹ̀ they are not helping matters and these are Yoruba speaking people àwọn ọmọ wa ni wọ́n kí la fẹ́ ṣe Any tí ò bá ti mọ tí tó make sense tí ó sọ don't bother to comment on this video if you don't have human feeling you see people dropping comment on this kind of thing kò ń ṣe pọ́ mọ́ ń claim victim èmi bẹ́ẹ̀ mi ṣe wà ìtẹ́yìn ọba ń claim victim tó jẹ́ pé kò kí ń ṣe victim mo máa mọ̀ bẹ́ẹ̀ni is one of the grace tí mo ní i have discerning of spirit if you a bad person and you are crying you are pretending me i would know say you are not a victim irọ́ ló ń pa but this time around these people are victims iṣẹ́ ajé náà wà lọ́nà ọlọ́run mọ̀ jẹ́ kéèyàn ò kágbá kò èèyàn tó jáde tó ní problem lọ́nà ṣé bóun náà wọ́rọ̀ ajé lọ ni ẹni tó lọ tó dé láyọ̀ we thank God it is not kì í ṣe pé mímọ̀ ṣe èèyàn ni ọlọ́run ní máa ń ṣàánú èèyàn àìmọye iṣẹ́ téèyàn ṣe tọ́lọ́run ní kéèyàn ò kéèyàn ò sì rí breakthrough ń bẹ̀ ẹlòmíì adé ṣiṣẹ́ yẹn kò dẹ̀ ní ní nǹkan kan kò dẹ̀ ṣe pé òun ò mọ̀ ṣe wọ́n lẹ́ni kókó ẹ̀ bá yé òun ló mọ̀ ń lọ ẹ́ ṣé kìí ṣe bọ̀dá yín ká ló kọrin pé ẹ̀yìn tó bá rí ṣe mọ̀ pé pàdé ẹ̀ lọ́lẹ̀ all these things please ẹ bá wa share fídíò yìí by sharing you have you have contributed your own and fún àwọn tó ń sọ pé àwọn fẹ́ fún lówó àwọn fẹ́ ah, àti ẹ̀ tí káti ẹ̀ tí ẹ̀ kọ́kọ́ rí kó wálé ná see the case that that that madam TNT treated nígbà yẹn gẹ́ẹ̀ yẹn ti padà wálé since tó sì ti wà ní nàìjíríà ìwọ̀nba help tí wọ́n bá ṣe fún wọn ó ṣe fún just to treat herself first eléyìí tán náà lálùdákú náà tán ti arrest àwọn people yẹn we know she is in the wrong hand èyí àti ìmọ̀ bí ó ṣe dé Muritala nísìnyí Libya òun ló ṣì wà ẹni wá àdé going to Libya iṣẹ́ dàtẹ́ pèsè fún nàìjíríà tí wọ́n ṣe and kó tó di wípé awareness yìí bẹ̀rẹ̀ àwọn míì ti wà níbẹ̀ already We understand the fact that we have started creating awareness about these Libya and Arab countries but uh, mi ti lọ kó tó di pa awareness yẹn bẹ̀rẹ̀ some people were there already àwọn tó ń plan láti lọ ni wọn ní lọ àwọn tó wà lọ́nà tó bá lè padà but those that are there how do we rescue them and this is just one out of thousands and millions of people tó tó jẹ́ victim some of them are ti they don't have access to phone they become ṣe video kárí káṣíà ẹ àwọn tó jẹ́ Nigerian people tó dá lady imonsi wọ́n ti ń sọ pé àwọn mọ̀ mo rí kan tó ní junior òun ní ní secondary school how do we bring her back home òun ni and what we do is help us to share help us to share àwa tá a la support ẹ̀ we don't even know any correct account that can lead to her ẹ jẹ́ àmọ́wọ́ titi dání ná títí tí a fi gbọ́ news pé ó ti dé Muritala Muhammed everybody a lè mọ ibi we know that we are we are we are contributing to the right channel bó bá bá gbé tó ẹ̀dáwó kalẹ̀ nísìnyí àkàndáwó òǹjọ ibo la fẹ́ kó sí. Si àti ìrọmọ ọ̀ngàn nọ́mbà kan sẹ́ndì the person is not picking the number how do we know how to bring her back home ó dẹ̀ lóun ò jẹ́ bọ́gà òun lówó ó ní gbogbo owó yẹn lòun ti san torówó tán fi gbé wọn lọ bẹ̀dẹ̀ òṣìṣẹ́ tù péèdì owó ó lóun ti san èpè ló ń ṣẹ́ fóun wọn ò dẹ̀ ní láti ṣe àwọn women yẹn kan tó mọ hùwà burúkú sí wọn they don't need to offend them ẹ worú ọmọ táwọn ìyá bíi mẹ́fà dági tán dági mọ́ tán bẹ̀rẹ̀ sí náà yẹn at the end of the day ṣebí they said the girl does not offend them so ẹ má sọ pé kí ló ṣe they don't need to do anything you see may we not be unfortunate ọlọ́mọ jẹ́ kí a wà at the mercy of humans téèyàn bá wà at the mercy of èèyàn ẹlẹ́ran ara odidi ogun ni sà that's why we are seeking for mercy of God ọlọ́run fi ire wa síbi tó há tàbí sí ọwọ́ àwọn èèyàn ìkà mo ń sọ fún wa that's why me me ife get too attached to people because people are wicked i'm telling you bẹ́ẹ̀ni gan nínú ọlọ́run bàjẹ́ toró dá ènìyàn odidi ọlọ́run tọ́lọ́run tó dá gbogbo ọ̀run ayé bẹ́ẹ̀ni bible says his heart ó ló dùn dé ọkàn rẹ̀ ó nítorí èrò ibi ní máa wà ní wọn ní gbogbo ẹ̀ mọ́ ní ràn yàn lọ́wọ́ holy spirit is the one helping us human being so please ẹ jọ̀ọ́ ẹ bá wa share video yìí help us to share because àkọ́kọ́ yẹn náà share yín ló help wa fún fídíò yẹn táwọn obìnrin yẹn tán fi rí wọn mú it was people who shared that video so help us share this too ó ní Ọmọ́wùnmí lórúkọ òun Ondo state lòun ti wá ìlara àbí ìdara náà pé orúkọ ibi tó ti wá ní Ondo yẹn àwọn ọmọ Ondo àti mọ ibi tó ń jẹ́ bẹ́ẹ̀ please help us and share tag the tagables don't stop sharing keep sharing títí títí by the grace of God kó tó di bóyá bíi bíi weekend weekend náà làwọn ẹ̀kọ́ tó di pé weekend máa tán ọlọ́run á jẹ́ kí a rí solution to how she will come back home we don't know what she can become tomorrow she can become the first lady tomorrow she can become the governor's wife the president wife or commissioner or somebody that will be a, a philanthropist that will be helping other generations there are a lot of people tọ́lọ́n ti àṣà ìmọ̀ pé nínú oríire ọmọ yìí làwọn ẹni náà ni wọ́n ti mọ sóríire ni wọ́n ti mọ ráàánú gbà nígbà tó ń bá wá wà ní irú ibẹ̀ yẹn how how does she want to want to to, to get loose how does she want to leave that place for her to be able to to, to go fulfil destiny in life please Imagine all these people that we are learning from them, that they are our role model. If they have been subjected to all this kind of treatment when they were young, how are we, we, our own generation, how are we going to learn from them? How are we going to, to benefit from their existence when they are in that kind of, uh, uh, of um, uh, condition? Please, let's share. just share. And stop blaming the victim. Eye blame victim ó wá ṣáájú òun náà gbìyànjú ni tó bá jẹ́ pé work out fún ni nobody will know now nobody will know and one thing I've learnt in this life is that àwọn èèyàn wọn kì í rí pain èèyàn o it is when God start helping you you they they will start noticing that you exist which is not supposed to be yes assuming if this this journey worked for her probably she will have established herself and she will be fine but ó turn out to be something else there are decisions we take in life ńgbà míì tó yẹ pé àwa gan lè má fi òpó máa work tó dẹ̀ máa work out ìmí ìdáwà tá a máa ṣe tó jẹ́ pé tá a máa fi òpó máa work tó dẹ̀ ní work it doesn't mean pé yóò mọ̀ ṣe there are people who are better than us so stop blaming victims stop thinking náà wá lọ kí náà wá lọ there is hunger in the land kíní nǹkan tó wà encouraging tó wà nàìjíríà tí ò bá ń ṣe ẹni tó bá ní extra grace tó ní oore ọ̀fẹ́ so please help us and share that is what we need help us and share help us and share God is helping us we are working on how to bring her back to Nigeria and we know that God will help us ó kúkú lòun ò jẹ́wọ́ òun ò jẹ́ ṣàgálà ń lówó to say the dáwọ́ Journal now tó bá tiẹ̀ jẹ́ fún bá san gbèsè rẹ̀ wọ́n lè release ẹ̀ e bí ó lóun ò jẹ bọ́gà yẹn lówó kankan òun ti san gbogbo ìgbèsè yẹn home office ò dẹ̀ dá lóhùn níbẹ̀ yẹn embassy wọn ò dá lóhùn níbẹ̀ the same thing with the girl tó tó tó rescue wálé yẹn náà ó ní ṣe náà tún lé òun padà ní embassy kí la wá jẹ́ nàìjíríànsì fún nígbà tá a bá tí ó mọ tí embassy ìlú wa ní another country tí wọn ò recognize citizen wọn ṣé díẹ̀ tún máa ń jẹ́ fún ara wọn ni so please help us and share. se jouer.